Why do you come out for me why are you saying i'm misleading people tí sọ pé you don't need to pay a dime before you are attended to here before you get medical attention you don't need to pay a dime even if you have to pay i Oriyomi Hamzat did not pay a dime. Anybody got time process it? visa mi wọ́n ti san i don't know you process visa mi ò say anything mi ò you don't know eh, you don't know of what status i got here you don't know how i got here you don't know you don't know you don't know what i have you don't know the paper i have you don't know uh, you you have categorized me as a visitor you have categorized me as a, a student visa you have categorized me eh, on everything You don't know why, why, why. It's because you don't know. Why you say what you don't know? Who is misleading now? Who is causing confusion now? Who is causing confusion? Who is between you and I? Who is causing confusion? Where does the threat comes from? Where does it come from? Ẹni tó ti sunkún tẹ́ ní kó dákẹ́ kó má sunkún máa ń bọ̀ wá rẹ́rìn-ín. Tó bá rẹ́rìn-ín, nítorí ẹ̀ka ẹ̀ ṣe ni pé kẹ́ ẹ tún jọ yẹn nígbà tó ń rẹ́rìn-ín ẹ̀. I will continue posting my success. I will continue posting the progress. I will continue posting what God has done in my life. Because as at the time that I was chasing up and down by the government in power, it was posted. As at the time people are telling me, "Pay aṣèrè ló ń gbìjà ìlú, all this was posted. As at the time, majority of you living abroad that time keep telling me that I should keep quiet, my own is too much. All these were posted. There are so many people that are coming behind me. They have to see that stand by the truth has gain. Stand by the truth. Going through, I mean, all these uh, banters. Ẹgbẹ́ ilé ni ẹgbẹ́ lọ́la, ẹgbẹ́ àrí ẹ̀sìn ilé ẹ̀sìn ilé yìí. Ó máa ń discourage àwọn to bá fẹ́ stand by the truth ni. Mo ti ní ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ mi tó like iṣẹ́ tí mò ń ṣe tó pé nítorí wàhálà ìgbà yẹn ó drop ó lòun ò lè ṣe course tó jẹ mọ́ iṣẹ́ mi mọ́ ó lọ ṣe another one ẹni tó súnmọ́ mi tí mo mọ̀ nìyẹn tó lè bá mi sọ̀rọ̀ nìyẹn how many people my dear brothers and sisters how many people lérò pé ó lè dúró ṣe bóun sọ fún mi ni àwọn tí ò sọ fún mi kọ́ now eh, Eh, ó ń jìyà ó ń ṣe kinní kan ó ń ṣe kinní kan ẹsẹ ẹni tó bá dúró nídìí òdodo ṣé kó sáà máa jìyà yẹn lọ kó jìyà yẹn kú ni. ok àwọn tó ń bọ̀ lọ́la kí ni a fi fẹ́ encourage wọn ṣé kó jìyà kú ni. tí mo bá mú owó ara mi lápò ara mi tí mo fi ń gbé ẹni tí mi ò mọ̀ rí lọ sí hospital ní nàìjíríà tí mò ń ná owó tí mo làágùn fún that was the day i was telling well, uh, one of my boys mo lọ ṣe kan ní Ìkòròdú àbí Ìlọrin ah mo wá ń bọ̀ mo wá ní mo wá ti rí pé mo ṣe wàhálà yẹn tẹ̀léra wọn gan mo travel travel èyí tó jẹ́ nìbàdàn gan inú gbó ni iṣẹ́ ẹ̀ wá pọ̀ gan wọ́n á rí pé àwọn owó iṣẹ́ yẹn bí kí iṣẹ́ jẹ́ five million kí n ti ná four million naira lórí ẹni tí mi ò mọ̀ rí mo wá fẹ́ struggle láti ná hundred thousand lé ara mi lórí kí n tó tó settle àwọn boys mi mo wá ń sọ nínú mọ́tò pé wow tó bá jẹ́ pé bí mo ṣe ń ṣiṣẹ́ rówó ni mo ṣe ń ná ni ahun ni mi ò bá jẹ́ tó bá yẹ pé bówó yẹn ṣe ń wọlé mò ń ro stress tí mò ń go through kí n tó na ahun ni mi ò bá jẹ́ ṣé wàá rò pé ọlọ́run máa ń jẹ̀yàn gbé ṣé wàá rò pé ẹni tó bá ṣe àánú fẹ́ni tí ò mọ̀ rí ṣé wàá rò pé ẹlẹ́dàá ẹni tí ò mọ̀ rí yẹn ọlọ́run tó dáa kò wá ní compensate yẹn ṣé wàá rò pé gbogbo àwọn tí mo kó jọ tí mò ń tọ́jú yẹn ṣé ẹ rò pé wọ́n kàn wà bẹ́ẹ̀ lásán ṣé ẹ mọ̀ bóyá mo wá sign partnership kan ni ṣe mọ̀ bóyá mo wá bóyá gọ́fìmẹ̀ntì ló ràn mí wá bóyá gọ́fìmẹ̀ntì ti sanwó mi ṣe mọ̀ àbí mo sọ níbẹ̀ pé ní London o ọ̀fẹ́ ni wọ́n ń tọ́jú nínú tí mo tẹ̀sà mà ṣe rí free health ńbẹ̀ tẹ́ ẹ̀ bá ti rí free health ńbẹ̀ tí tí ní tẹ́ free health service gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń tà mí lórí ọ̀rọ̀ yẹn ẹ ti ṣe ọlọ́run ẹ ti ṣe ọlọ́run ẹ ti ṣe àwọn èèyàn lọ́nà let me tell you gbogbo ẹni tó bá fi mí rè ó fi ẹni de ìṣubú mi ẹgbẹgbẹ̀rún yín á níwájú mi màá dẹ̀ rí kọjá lọ tẹ bá kóra yín jọ nítorí tèmi Òkìkí Ọmọ a ó tù yín ká o gẹ́gẹ́ bí iná wẹ́dà lẹ́sẹ̀ fọ́nká wà inna jundana lahumul ghalibun wà inna jundana lahumul وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وما رميت إذ رميت ولكن الله رمى ẹgbọ́n <laughs> ẹ sọ ara yín o you can stay away from my platform if my success is giving you headache you can stay away from my platform if my progress is giving you serious stomach ache stop running your diarrhea's mouth on my or on my platform. Leave me if you cannot celebrate with me. Leave me. Let me be. Oriyomi Amzad, you cannot dear me. You cannot dear God. The God in me is more than these stupid things, nonsense things you are doing. What has come over you? Ṣé mo free air in UK ni? do I do I put it there that in UK is free air? Do I put it there? ṣé mo kọ́ síbẹ̀ ṣé òun bóyá àwọn Oríyọmí Hamzat farm náà sanwó fún jìjìnà o ṣé òun bóyá àwọn Oríyọmí Hamzat farm náà sanwó I said I Oríyọmí Hamzat I don't need to pay a dime it was personalized I did not say you don't need to pay I said I don't need to pay a dime I why does ìgbà wo ni tèmi di tiẹ̀ ìgbà wo lórí yọmí dìwọ ṣé bórí yọmí lèmi ṣebí wọ́n ni wọ́n mọ tó ṣe fọ́lọ́hún ṣebí mi lè mi mọ tí mo ṣe fọ́lọ́hún ṣebí ọlọ́run ló mọ tó rí lára rẹ tó fi ṣáájú ní débi ṣebí ló mọ tó rí lára rẹ tó fi kẹ́ ọ ṣebí ló mọ tó rí lára rẹ tó fi kàwé tó ríwé kà ṣebí ló mọ tó rí lára rẹ tó fi gba físà tó bá rẹ London ṣebí ló mọ tó rí lára rẹ tó fi ṣe ọ ní breadwinner of your family ṣebí ló mọ tó rí lára mi tí mo fi pẹ́pẹ́pẹ́ tó wá ìdélù ìrí ìgbà àkọ́kọ́ mi rèé ìdélù ìrí náà ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ìmọ̀ ṣùgbọ́n ok ṣé màá wá torí kẹ́ ẹ má bàa bínú ibi tí n ti sanwó màá sọ pé mo sanwó ni what is misleading there sẹ́ni gbogbo òfin gbogbo gbogbo ètò ẹ̀ ń sọ yẹn ẹ kó tẹ̀ fúnra yín níbi tẹ́ ẹ wà yẹn ó yẹ kẹ́ ẹ lè assume pé ok some people have paid for him congratulations àǹtí bá dẹ̀ fẹ́ mọ irú ìwé tí mo gbé lọ́wọ́ ẹ bí mi personally don't think you can attack me and i will come out here and say eh, student visa mo gbé wá I will not tell you. Mo go student visa wa, èmi ò ní sọ fún yín, I will not tell you. Forget about that. Ẹ lọ sọ́ra yín o, ẹ má kọlu Ọlọ́run lára mi o. Béèyàn kan lọ́ràn yín, Be jẹ̀bi. Bẹ́ẹ̀ ránra yín, ẹ jẹ̀bi. Bẹ́ẹ̀ kàn bínú ni, ẹ jẹ̀bi. Ní ìyìn ayé àti lọ́jọ́ ọ̀gbìn ìdàrúkẹ́ àmọ́ àti níwájú Ọlọ́run, ẹ rí bọ́m̀bẹ̀ o. Ah, ẹ rí bọ́m̀bẹ̀ náà nígbà tí ń bínú oore yín tí ń bínú oríire yín bẹ́ẹ̀ wá nàìjíríà á ṣe yín bí ọba bọ́rọ̀ dà wá pọ̀ á sòdodo pẹ̀lú yín bẹ́ẹ̀ rán wá ń ṣẹ́ á jẹ́ ìwálẹ̀ wà ń bí látọdún kan láti oṣù kan láti kìnní kan eh, are misleading what do you mean by misleading what do you mean by misleading misleading who ṣé mo sọ pé free health wà ní UK ni ọba wà ń bẹ́ẹ̀ yín lẹ́ẹ̀ mọ́ eh, ọba àjọba jẹ́ nǹkan kan bíjọba ò bá dá àwo sọ bí mo bá ní tọ́da ti nàìjíríà ló ń bì ń sọ bí mo sì ní tí ọ̀dà tó ti nàìjíríà ń sọ i don't care i don't care please ẹ̀dùn òyin jẹ́ ẹ̀jẹ̀ mi náà dùn òmi jẹ́ dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn họ́ o dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn họ́ o ọlọ́run ló dá mi ló ṣe mí bó ṣe wù mí ní ṣe tó wù nínú ayé rẹ̀ nínú ayé mi gbọ́dọ̀ lá nìṣe mo tún bára mi lamẹ́ríkà ọlọ́ọ̀ni gbọ́dọ̀ tún bára mi paris ọlọ́ọ̀ni jọ́mẹ́rin bára mi germany ọlọ́ọ̀ni ó sì níbí náà nígbà lọ nàìjíríà ọlọ́ọ̀ni. nígbà tí mo dé tí immigration wọn bí mi lórí ọ̀rọ̀ mò ń rẹ́rìn-ín èmi rẹ́rìn-ín ni tẹ́ pé bí n bá lọ padà ẹ bá ní mọ́ padà nàìjíríà bá ní èèyàn mélòó náà lọ́mọ̀ kí mò ń bọ̀ ìbí wa mo dé bí lọ́pọ̀lọpọ̀ mọ̀ kí mo travel mi bá padà náà bígbà mo lè kó àbí ìwà abiṣẹ́ lọ́jọ́ kan ni mo sì ṣiṣẹ́ mi lọ nìyẹn gbà tí n fọ̀rọ̀ ayé mi kọ́ sọ́wọ́ èèyàn tí èyí fi kọ́ ìlú kan tí èyí fi kọ́ visa tí èyí fi kọ́ sọ́wọ́ ẹkọ́nọ́mì ìlú kan mo fi kọ́ sọ́wọ́ lọ́n tọ́lẹ̀ mí mi ni bẹ́kọ́nọ́mì ìlú ọ̀dà borí omi bá wà ń bẹ ẹkọ́nọ́mì torí omi ọmọ dà ó mà ga o frustration gbogbo àgbáyé ló wà o <laughs> frustration ah àwọn èèyàn wà frustrated gan o. <laughs> èmi wàá máa fi ń ṣe ẹ̀yẹ ni ọlọ́run gbogbo ẹni tó bá jẹ́ pé ó ń wá ṣubú mi by now tó sì tún wà má máa fi ṣe ẹ̀yẹ ni o eh, it's grace of God if it doesn't happen to you does not mean it will never happen to anyone and if it happens to you does not mean it, it should be it should, it should happen to virtually everyone on earth so. bọ́lọ́run bá ṣe fẹ́ ni yóò máa rí o wákàtí mi dẹ̀ máa ń dá nìyẹn àní bọ́lọ́run bá ṣe fẹ́ lómi àrí kò sóhun yẹ tí ẹ ká dára èèyàn bọ́lọ́run bá pàṣẹ dá òré yìí gúnnugún sáwọ̀ gbó nítorí ikú àkàlàmọ̀gbò sáwọ̀ gbẹ nítorí àrùn ẹni tí ó fẹ́ ta wa kó ságbó ọ̀run lọ ọlọ́run bá ṣe fẹ́ lómi àrí ó sùn yẹ tí ẹ̀ka àdára èèyàn mọ́lọ́run bá pàṣẹ ẹ̀dá ó léyìí bọ́lọ́run e. bá tanná ta ló lè pa bọ́lọ́run bá paná ta ló lè tán o ẹni ọlọ́run fẹ́ kò sí ṣòro fún. ẹnìká tí mo kàn observe ni pé àwọn èèyàn like bad stories ju good one lọ wọ́n like bad news ju good news lọ ẹjọ kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ ka good news nípa wa ńgbà tẹ́ ti ka bad news <laughs> ẹ máa gbọ́ o a lọ ẹ̀wọ̀n a kú a lọ prison a lọ sí DSS a kú a jìyà a agbègbè ayé ẹrú a kú jẹ máa mú kọ̀ọ̀kan ẹni tó bá ti jìyà tí ò kú kò kú sínú ìyà kó lè bá a jọrọ ni ẹni tó bá lọ ẹ̀wọ̀n tí ò kú kò kú nígbà tó lọ ẹ̀wọ̀n kó lè bá lọ ààfin ni ẹni tó bá ṣẹrú tí ò kú kò kú nígbà tó ń ṣẹrú kó lè bá jọba ni ẹni tó bá jìyà tí ò kò kú nígbà tó ń jìyà kó lè bá jọrọ ni. Yes, we can be classmates. It can't be destiny mate. ìyá kan náà lè bí wa grace ta kárí ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá kan náà lè bí wa grace ta kárí ọ̀tọ̀ọ̀tọ̀ ni I observed this while, while I was in uh, secondary school tí gbogbo èèyàn bá ń ṣe nǹkan tí mo bá try rẹ̀ báyìí tán bá mú wọn class tí mo bá try rẹ̀ wọ́n mú mi it taught me how to read very well mo mọ àwọn ẹgbẹ́ wa tí wọ́n máa ń gbé Lambert ẹni tó bá ṣe science ó mọ̀ wọ́n á gbé odidi lambert wọ exam hall they will copy they will not wọn ní court wọn mo màá tó máa ń gbé àbábíò àbábíò chemistry wọ́n á gbé wọ exam hall they will copy they will not be caught wọ́n á dẹ̀ parí exam tí mo bá gbàgbé fọ́múlà kékeré nínú physics ṣe mọ̀ pé physics ó ní ṣe pẹ̀lú fọ́múlà dáadáa you cannot pass physics if you are not conversant with the formulas tí ò bá sí níbí gbogbo theories tó wà nínú physics tó wá pẹ̀lú formulas ẹ̀ so tí mo bá gbàgbé formula kan lásán ni mo bá kọ́lẹ̀ tí mo bá wo exam hall tí mo bá fẹ́ work ṣẹ́yìn by the time tí mo fẹ́ wo formula yẹn gangan gangan wọn á kà mí ìdá kan kà mí tàbí kí n má lè yọ jáde kí n má lè lò ó tí màá fi kó lẹ́sàmọ̀ wọn á ṣẹ̀ máa rántí màá ṣẹ̀ ronú pé mo fẹ́ rántí. Know this and know peace. Know this and have peace. Know this and your way will be true. Ẹ gbàgbọ́ láyé kò sí tọ́lọ́run ò lè ṣe. Èmi gbàgbọ́ pé kò sí tọ́lọ́run ò lè ṣe. Tí wọ́n bá ń fowó tí wọ́n bá ń fowó ra nǹkan tó o bá lówó tọ́lọ́run bá fẹ́ fún ẹ. Somebody might pay for you. Tí wọ́n bá ń fowó dépò kan láyé tọ́lọ́run bá ní wà débẹ̀ some people might gang up wọ́n kóra wọn jọ kán láwọn fẹ́ níbẹ̀ just tell them you don't have the money they put you there they are not the one that put you there it's God tí nǹkan bá wà ń dagó nǹkan kan lọ́wọ́ bóyá wọ́n ń dagó nǹkan lọ́wọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ má bínú o tí bá mẹsẹ̀ bíbélì tó sọ o èèyàn sáà o ṣùgbọ́n mùsùlùmí ni mí that's my religion and my religion is personal. Tí mo bá fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ tèmi o, tó bá wù mí láti ṣe, màá kó fọ́lọ́run pé tó bá wù Ọlọ́run láti ṣe. Wọ́n á mọ̀ pé tó bá ti wù Ọlọ́run láti ṣe, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. I don't fear and I don't care what happened. tí èèyàn kan bá ti wà ní tí èèyàn kan bá ti wà nílùú for years ẹ má bínú tí èèyàn kan bá ti wà nílùú for years. ó lè máa tó sì mọ gbogbo system wọn tán pátápátá pátápátá jẹ́ pé kò sí tó kù tí ó mọ̀ kò mí pé kò sí exception yes tó bá ti mọ everything tán kò mí pé kò sí exception ẹ máa fààyè lẹ̀ fún exception al-Qur'an complete àdìsí complement fatuwa tí àwọn àfáà mú wá pẹ̀lú tí àkùrán sọ àti tàdí ti sọ as in the decision of the eh, àwọn àlìhùmọ̀ lórí ọ̀rọ̀ kan kò sọ pé alukuranu complete decision àwọn tí wọ́n jẹ́ clergy eh, in Christian ways in Christendoms kò sọ pé Bible complete wọn there is no law in the world that doesn't have uh, that doesn't have exception, the exception does not mean they bend the law. I might be looking for money to do something, but God wants me to do it. The exception I may get in that time is that somebody helped me to do that thing. Does not mean there is no law. Doesn't mean uh, I must get it done by myself. No. èmi náà ti gẹ́ẹ̀tì nǹkan dán fún àwọn kan tí wọ́n rò pé kò ní ṣeé when I get to that hospital, number one, ìwọ tó wà ní London, UK for eighteen years, twenty years tó also already rẹ di uh, solicitor tó wá sit ní uh, uh, media trials court on my platform. Number one ni pé ẹ lọ wo ẹ ó yẹ kẹ́ ẹ mọ orúkọ hospital yẹn kẹ́ wá wo àwọn tó máa ń lọ bẹ̀. I am sure it's not a private hospital. And I'm sure I don't know the place. This is my first time of coming to London. And you should be sure that some people took me there. And look at what I wrote. I said, I don't need. I'm not saying you don't need. Tí mo bá you don't need to pay a dime before they attend to you here means I am saying everybody coming here does not need to pay a dime. ṣé bí ìlú òyìnbó lẹ wà bẹ́ẹ̀ ṣe máa ń gbóyìnbó ju lóyìnbó lọ ṣe bí ìlú ilẹ̀ wà náà ìlú ilẹ̀ wà wá wá nàìjíríà wá ò gbóyìnbó ìdí ẹ̀ táwa kọ́ gan ẹ tún gbọ́ bó ṣe sọ I said I don't need to pay a dime mí nìyẹn where do I mislead you when I say you don't need to pay a dime I have generalized it that anybody coming to that hospital does not need to pay a dime that means I've generalized it okay ẹ jẹ́ ká wá assume pé wọ́n ti san NIH eh, ah, àbí owó tenant gbogbo terms yíyan mi ò mọ I don't know anything about it mo ṣẹ̀dé ni mi ò mo bẹ́ẹ̀ bọ̀ ọ́n yé mi bẹ́ẹ̀ ṣe ń sọ bóyá wọ́n ti san owó kan kí n tó dé ìlú yìí bóyá wọ́n ṣe kíní kí n tó dé ìlú yìí look I will continue posting my success I will continue exhibiting whatever God do for me because at the end of the day tí mo parí text yẹn tó wáyé pé your mind is not bitter your heart is not bitter you will see that I give glory to God not to the government of UK and not to any anybody not to a personality I give glory to God not to government not to system not to anything tó bá wá sí èmi o mo lè má gbóyìnbó but I study linguistics I majored in Yoruba. Double ọ̀nà ni mo ní ní University of Ibadan, the premier university in Africa. Mo mọ what means by language. Alágbẹ̀dẹ èdè. Alágbẹ̀dẹ èdè. You see? Tó bá jẹ́ ó dùn mí bóyá kí n fi ẹ́rì pé tí mo ṣe lọ́wọ́ yìí Yorùbá ni mo kọ́ kí n confuse yín ni mo ṣe kúkú yá akọ Yorùbá bóyá òyìnbó yẹn ti pọ̀ jù fún yín kò wá jẹ́ kó yé yín mọ́ why do you come out for me why are you saying i'm misleading people tí n bá sọ pé you don't need to pay a dime before you are attended to here before you get medical attention you don't need to pay a dime even if you have to pay i Oriyomi Hamzat did not pay a dime ẹni bóyá gbà tán process visa mi wọ́n ti san i don't know you process visa You ò say anything You you don't know eh, you don't know of what status i got here you don't know how i got here you don't know you don't know you don't know what i have you don't know the paper i have you don't know uh, you you have categorized me as a visitor you have categorized me as a, a student visa you have categorized me eh, on everything You don't know why, why, why. It's because you don't know. Why you say what you don't know? Who is misleading now? Who is causing confusion now? Who is causing confusion? Who is between you and I? Who is causing confusion? Where does the hatred comes from? Where does it come from? Ẹni tó ti sunkún tẹ́ ní kó dákẹ́ kó má sunkún máa ń bọ̀ wá rẹ́rìn. Tó bá rẹ́rìn, nítorí ẹ̀ka ẹ̀ ṣe ni pé kẹ́ ẹ tún jọ yẹn nígbà tó ń rẹ́rìn yẹn. I will continue posting my success. I will continue posting the progress. I will continue posting what God has done in my life. Because as at the time that I was chasing up and down by the government in power, it was posted. As at the time people are telling me, pé aṣèrè ló ń gbìjà ìlú, all this was posted. As at the time, majority of you living abroad that time keep telling me that I should keep quiet, my own is too much. All these were posted. There are so many people that are coming behind me. They have to see that stand by the truth has gain. Stand by the truth. Going through, I mean, all these uh, banters, ẹgbẹ́ ilé ni ẹgbẹ́ lọ́la ẹgbẹ́ àrí ẹ̀sìn ilé ẹ̀sìn ilé yìí ó máa ń discourage àwọn tó bá fẹ́ stand by the truth ni mo ti ní ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ mi tó like iṣẹ́ tí mò ń ṣe tó pé nítorí wàhálà ìgbà yẹn ó drop ó lòun ò lè ṣe course tó jẹ mọ́ iṣẹ́ mi mọ́ ó lọ ṣe another one ẹni tó súnmọ́ mi tí mo mọ̀ nìyẹn tó lè bá mi sọ̀rọ̀ nìyẹn how many people my dear brothers and sisters how many people lérò pé ó lè dúró ṣe bóun sọ fún mi ni àwọn tí ò sọ fún mi ń kọ́ now eh, ó ń jìyà ó ń ṣe kinní kan ó ń ṣe kinní kan ẹsẹ ẹni tó bá dúró nídìí òdodo ṣé kó sáà máa jìyà yẹn lọ kó jìyà yẹn kú ni. ok àwọn tó ń bọ̀ lọ́la kí ni a fi fẹ́ encourage wọn ṣé kó jìyà kú ni. tí mo bá mú owó ara mi lápò ara mi tí mo fi ń gbé ẹni tí mi ò mọ̀ rí lọ sí hospital ní nàìjíríà tí mò ń ná owó tí mo làágùn fún that was today i was telling well, uh, one of my boys mo lọ ṣe kan ní Ìkòròdú àbí Ìlọrin. Ah! Mo wá ń bọ̀. Mo wá ní, mo wá ti rí pé mo ṣe wàhálà yẹn tẹ̀léra wọn gan. Mo travel travel. Èyí tó jẹ́ nínú Ìbàdàn gan inú igbó ni. Iṣẹ́ ẹ wá pọ̀ gan. Mo wá rí pé àwọn owó iṣẹ́ yẹn bí kí iṣẹ́ jẹ́ five million, kí n ti ná four million naira lórí ẹni tí mi ò mọ̀ rí. Mo wá fẹ́ struggle láti ná hundred thousand lé ara mi lórí kí n tó tó settle àwọn boys mi. Mo wá ń sọ nínú mọ́tò pé wow! Tó bá jẹ́ pé bí mo ṣe ń ṣiṣẹ́ rówó ni mo ṣe ń ná ni ahun ni mi ò bá jẹ́ tó bá pé bówó yẹn ṣe ń wọlé mò ń ro stress tí mò ń go through kí n tó na ahun ni mi ò bá jẹ́ ṣé wàá rò pé ọlọ́run máa ń jẹ̀yàn gbé ṣé wàá rò pé ẹni tó bá ṣe àánú fẹ́ni tí ò mọ̀ rí ṣé wàá rò pé ẹlẹ́dàá ẹni tí ò mọ̀ rí yẹn ọlọ́run tó dáa kò wá ní compensate yẹn ṣé wàá rò pé gbogbo àwọn tí mo kó jọ tí mò ń tọ́jú yẹn ṣé ẹ rò pé wọ́n kàn wà bẹ́ẹ̀ lásán ṣé ẹ mọ̀ bóyá mo wá sign partnership kan ni ṣe mọ̀ bóyá mo wá bóyá gọ́fìmẹ̀ntì ló ràn mí wá bóyá gọ́fìmẹ̀ntì ti sanwó mi ṣe mọ̀ àbí mo sọ níbẹ̀ pé ní London o ọ̀fẹ́ ni wọ́n ń tọ́jú nínú tí mo tẹ̀sà mà ṣe rí free earth ńbẹ̀ tẹ́ ẹ̀ bá ti rí free earth ńbẹ̀ tí tí ní tẹ́ free earth service gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń tà mí lórí ọ̀rọ̀ yẹn ẹ ti ṣe ọlọ́run ẹ ti ṣe ọlọ́run ẹ ti ṣe àwọn èèyàn lọ́nà let me tell you gbogbo ẹni tó bá fi mí la ó fi rè gbogbo ẹni tó bá ń dúró de ìṣubú mi ṣubú níwájú mi kọjá lọ tẹ́ bá kóra yín jọ nítorí tèmi Oríyọmí Ọmọ a ó tù yín ká o gẹ́gẹ́ bí iná wẹ́dà lẹ́sẹ̀ fọ́nká wà inna jundana lahumul ghalibun wà inna jundana lahumul wà وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وما رميت إذ رميت ولكن الله رمى ẹgbọ́ <laughs> ẹ sọ ara yín o you can stay away from my platform if my success is giving you headache you can stay away from my platform if my progress is giving you serious stomach ache stop running your diarrhea's mouth on my or on my platform. Leave me if you cannot celebrate with me. Leave me. Let me be. Oriyomi Amzat, you cannot dear me. You cannot dear God. The God in me is more than these stupid things, nonsense things you are doing. What has come over you? Ṣé mo free air in UK ni? do I do I put it there that in UK is free air. Do I put it there? ṣé mo kọ́ síbẹ̀ ṣé òun bọ́yá àwọn orí omi amzat farm náà sanwó fún títí nà ó ṣé òun bọ́yá àwọn orí omi amzat farm náà sanwó I said I orí omi amzat I don't need to pay a dime it was personalized I did not say you don't need to pay I said I don't need to pay a dime I why does ìgbà wo ni tèmi di tiẹ̀ ìgbà wo lórí yọmí dìwọ síbórí yọmí lèmi ṣebí wọ́n ni wọ́n mọ̀ tó ṣe fọ́lọ́run ṣebí mi lèmi mọ̀ tí mo ṣe fọ́lọ́run ṣebí Ọlọ́run ló mọ̀ tó rí lára rẹ tó fi ṣáájú ní débi ṣebí ló mọ̀ tó rí lára rẹ tó fi kẹ́ ọ ṣebí ló mọ̀ tó rí lára rẹ tó fi kàwé tó ríwèé kà ṣebí ló mọ̀ tó rí lára rẹ tó fi gba físà tó bá rẹ London ṣebí ló mọ̀ tó rí lára rẹ tó fi ṣe ọ ní eh, eh, eh, breadwinner of your family ṣebí ló mọ̀ tó rí lára mi tí mo fi pẹ́pẹ́pẹ́ tó wá ìdélùú ìrí ìgbà àkọ́kọ́ mi rèé ìdélùú ìrí náà ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ìmọ̀ ṣùgbọ́n ok ṣé màá wá torí kẹ́ ẹ má bàa bínú ibi tí n ti sanwó màá sọ pé mo sanwó ni what is misleading there sẹ́ni gbogbo òfin gbogbo gbogbo ètò ẹ̀ ń sọ yẹn ẹ kó tẹ̀ fúnra yín níbi tẹ́ ẹ wà yẹn ó yẹ kẹ́ ẹ lè assume pé ok some people have paid for him congratulations àǹtí bá dẹ̀ fẹ́ mọ irú ìwé tí mo gbé lọ́wọ́ ẹ bí mi personally don't think you can attack me and i will come out here and say eh, student visa mo gbé wá I will not tell you. Mo gbé student visa wa, emi oni ní sọ fún I will not tell you. Forget about that. Ẹ lọ sọ́ra yín o, ẹ má kọlu Ọlọ́run lára mi o. Béèyàn kan lọ́ràn yín, ẹ jẹ̀bi. Bẹ́ẹ̀ ránra yín, ẹ jẹ̀bi. Bẹ́ẹ̀ kàn bínú ni, ẹ jẹ̀bi. Yín ayé àti lọ́jọ́ ọ̀gbìn ìdàrúkẹ́ àmọ́ àti níwájú Ọlọ́run, ẹ ní bọ́m̀bẹ̀ o. Ah, ẹ ní bọ́m̀bẹ̀ náà nígbà tí ń bínú oore yín tí ń bínú oríire yín bẹ́ẹ̀ wá nàìjíríà á ṣe yín bí ọba bọ́rọ̀ dà wá pọ̀ á sòdodo pẹ̀lú yín bẹ́ẹ̀ náà wá ń ṣe á jẹ ìwálẹ̀ wà ń bí látọdún kan láti oṣù kan láti kìnní kan eh, misleading what do you mean by misleading what do you mean by misleading misleading who ṣé mo sọ pé free health wà ní UK ni ọba wa ń bẹ́ẹ̀ yín lẹ́ẹ̀ ó bàjọba jẹ́ nǹkan bíjọba ò bá dáa àwo sọ bí mo bá ní tọ́da ti nàìjíríà ló ń bì ń sọ bí mo sì ní tí ọ̀dà tó ti nàìjíríà ń sọ i don't care i don't care please ẹ̀dùn jẹ́ mi náà mi ra o mi o mi ló ṣe mí bó ṣe wù mí ní ṣe mi gbọ́dọ̀ lá nìṣe mo tún bára mi lamẹ́ríkà ọlọ́run ni gbọ́dọ̀ tún bára mi paris ọlọ́run ni jọ́mẹ́rin bára mi germany ọlọ́run ni ó sì níbí náà nígbà lọ nàìjíríà ọlọ́run ni. nígbà tí mo dé tí immigration wọn bí mi lórí ọ̀rọ̀ mò ń rẹ́rìn-ín èmi rẹ́rìn-ín ni tẹ́ pé bí n bá lọ padà ẹ bá ní mọ́ padà nàìjíríà bá ní ìsìn èèyàn mélòó náà lọ́mọ̀ kí mò ń bọ̀ ìbí bá mo dé bí lọ́pọ̀lọpọ̀ mọ̀ kí mo travel ní bá padà náà dìgbà mo lè kó àbí ìwà abiṣẹ́ lọ́jọ́ kan ni mo sì ṣiṣẹ́ mi lọ nìyẹn gbà tí n fọ̀rọ̀ ayé mi kọ́ sọ́wọ́ èèyàn tí èmi kọ́ sọ́wọ́ ìlú kan tí èmi kọ́ sọ́wọ́ visa tí èmi kọ́ sọ́wọ́ ẹkọ́nọ́mì ìlú kan mo fi kọ́ sọ́wọ́ lọ́n tọ́lẹ̀ mí mi ni bẹ́kọ́nọ́mì ìlú ọ̀dà borí omi bá wà ń bẹ ẹkọ́nọ́mì torí omi ọmọ dà. yes inflation ò kàn deflation ò kàn mí ẹkọ́nọ́mì ò kàn mí epo wọn ò kàn mí gbogbo ẹ̀ ọlọ́run ní òní kàn mí níwọ̀n ìgbà tí mo bá dúró lórí òdodo tí mo sì fi gbàgbọ́ sínú òun tó sì jẹ́ pé n tó ń ṣe fún mi mo fi ọmọnìyàn ọmọnìyàn tó jẹ́ pọ́lọ́hún yìí náà ló dá wọn èyí fi ṣe ìyànràn sí wọn èyí fi ṣe ta ni òmùmí èyí fi tẹ̀ wọ́n lórí mọ́lẹ̀ mo fi ń ṣàánú wọn ni. èmi ti wà ní UK o ẹsìn mọ́ wá dìbì mo wà sáàmù pé London mo wà mo rántí orin dr mo rántí orin Wasiu Ayinde àfi lọ́ọ́rà London lára ẹnìkan ní à sórí ọmí sá lọ ní adúrò ẹrù tó rù yìí ẹ jẹ́ ń sọ ẹrù tí mo ro jẹ ẹ rí báàgì ńláńlá mẹ́ta tẹ̀ ń wò ẹgbẹ́ ẹnu sí máìkì ló wà ń bẹ̀ àwọn Oríyọmí Hamzat fan àǹtí Tóyìn ní UK ń bí aṣọ àwọn Oríyọmí Hamzat fan ló wà ń bẹ̀ aṣọ àgídìgbò tá a máa ń wọ̀ yẹn ṣe mọ̀ pé inauguration nìbàdàn à ń ṣe níwò à ń ṣe lọ́yọ̀ọ́ à ń ṣe káàkiri inauguration ti London a máa ṣe àǹtí tóyìn ó kéde ìgbà tá a ṣe aṣọ wọn ló wà ń bẹ̀ yẹn tá a bá wọn kó wa tá a bá ti parí ti bí aṣọ ti US náà ó wà ń bẹ̀ díẹ̀ wà ń bẹ̀ nù ti US wọn á kó yòókù pàdé wa láti Nàìjíríà tó bá tó time tá a bá dé Nàìjíríà a lè fi ránṣẹ́ sí wọn káwọ padà Nàìjíríà ká lọ bá wọn bọ́lá wọn bá sì lè dín náà ní kò sí tí ò ní ṣẹlẹ̀ àfi gbogbo ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run inauguration tiwọn náà aṣọ wọn la kó aṣọ orí ọ tẹ ẹ bá tún gbogbo báàgì láti bẹ̀rẹ̀ dópin aṣọ wọn ló wà ń bẹ̀ èèyàn kan ní aṣọ ó kọ aṣọ tó pọ̀ Mm. nta kó wa nù so àǹtí tóyìn nọ́mbà wọn wà lọ́wọ́ yín ẹ pè àǹtí tóyìn èyí tẹ́ ti nọ́mbà wọn lọ́wọ́ eh, ẹ pè wọ́n wọ́n sọ bẹ́ẹ̀ ṣe rí wọ́n sọ bá a ṣe fẹ́ ṣe wọ́n á mú date tán bá ṣe meeting tán bá ti jẹ́ a máa gbọ́ mr rasheedat àti ìyáwá tóyọ̀sí ah, ní amẹ́ríkà àtàwọn tó kù náà wọ́n mọ̀ bí wọ́n ti dublin náà ibi àti dublin ìyẹn ni ó ṣe é ṣe pé alájà amọ́lẹ́gbẹ́ láti Dublin wọ́n á reach out sí alájà sí àtitóyìn níbí wọ́n mọ̀ bí wọ́n ṣe ṣe now aṣọ tá a kó wà nù n tá à ń ṣe nù ẹ má pè ń bẹ̀ rárá ẹ bá ti rí anybody tó sọ̀rọ̀ yẹn ẹ sọ fún wọn kán lọ jókòó ọ̀tá ọlọ́run ni wọ́n ìyẹn ọ̀kan wọn èèyàn kan náà sọ pé kí ló tèmi ọ̀lọ́ uch ìbàdàn kí ni mo wá síbí fẹ́rí nǹkan sẹ́rí pé sẹ́rí nǹkan sẹ́rí nǹkan ọlọ́run kó ṣàánú wa ẹ̀mí tó bá ti dọ̀tí Ọlọ́run ló lè fọ̀ mọ́. Hmm. Ọlọ́run ló lè fọ̀ mọ́. ẹnìkan ní kí n má reply wọn mọ́ àmì ò reply wọn bọ́sẹ̀ mọ̀ pé àìjálábòsí ó ṣe tó fẹ́ tán ah, àìjálábòsí ó ṣe tó fẹ́ tán má ìjálábò ẹ jẹ́ nǹkan ẹ fún yín wá kàn án wọ́n ìjà alábòsí ò ṣe ń tó fẹ́ tán o àìjà alábòsí ò ṣe ń tó fẹ́ tán tó bá ṣe ń tó fẹ́ tán o yóò di wàhálà àìjà alábòsí ò ṣe ń tó fẹ́ tán wọ́n capitalize lórí yẹn nígbà wọ́n tún wá gbé flowers fún mi ní airport wọ́n tún fa fèrè fún mi àkàtún pẹ́kún well this is barbaric this is this this is that wo jẹ́ ọ́ barbaric láyé rẹ bí ọlọ́run ọba tọ́lọ́run bá kẹwọ́ jù yẹn lọ nínú ayé tó yẹ pé ó ti kí ọjọ́ Oríyọmí lọ tó o appreciate ẹ̀ Oríyọmí appreciate ẹ̀ ah ẹ wo mo appreciate ẹ̀ bàjẹ́ níta yìí pé ní bàbá rí ìtẹ́yìn òun bàálà ká ẹ̀mú èèbó mọ̀ yọ fóònù jáde tọ́mọ rìkọ́ọ̀dù wa èyí mọ̀ bí mo ti wá ni èmi ọmọ oko sagbá ọmọ oko sagbá ni mí ní abúlé wa inú bó bá ṣe pé inú fámìlì tẹ̀yìn o gbogbo àwọn tó wà ń bẹ̀ ló ti wá lu èbórí o tó yẹ pé kò jọjúmọ́ o ó jọ èmi lójú ah! lámọ̀ tanra wá sí ó jọ èmi lójú mo ti kúrò lókà champion nù èyí kò yẹ yìí ni inú fámìlì wa mo mọ nọ́mbà tí mo wà nínú àwọn tọ́lọ ní o ti wá bì báyìí ní abúlé wa ló kó wa ní sàgbà mo mọ nọ́mbà tí mo wà nínú àwọn tó ní o ti wá bì báyìí ó kó ní mo dàgbà sí àmọ́ gbọ́ọ̀lù èbó bíi bíi pé etí ọ̀run ló wà ní bẹ́ẹ̀ ni ó ti ẹ̀tọ́ London yìí wọn á ní London ìlú ọba London ìlú ọba ó sì wá wá ẹ ókè ẹ fẹ́ wá ní ẹ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ <laughs> ẹ kéré nu ayé èyí tẹ́ wà London Ọlọ́run gbé fún yín ẹ kéré nu ayé mo rí gbogbo ibi tẹ́ ẹ lọ mo rí gbogbo ẹ mo rí gbogbo ẹ bẹ́ẹ̀ ṣe ṣe dáadáa ẹ most especially àwọn Yorùbá tó wà lóyè they are doing wonderfully well tí bá tún sọ àwọn ibi tí mo lọ tí mo ti bá wọn pàdé ẹ tún máa wò pé àbí rè báyìí lónìí lọ́ni àbọ̀ fẹ́ wọ skul ni àbọ̀ tí mo rí wọn tí mo rí ń wọ̀ ẹ̀fọ́ mi lọ́rùn lẹ̀ aláàyè pọ̀ òde tí mo rí ń wọ̀ ah, mo appreciate ẹ o mo mọ̀ lóore o ayayayayaya o kì í ṣe owó ni kì í ṣe akọ so nìkan ní ọkọ̀ wa nu pìrìsẹ́ńtà ni pìrìsẹ́ńtà tó bá ti wá kí ló wá kì mí pẹ̀lú ẹ̀ ṣé ìdílé mi ló ń ti wá ni àbábúlé wa ló ti wá àbí orí yọmí ní jẹ́ ẹ gbórí kọ̀ ní tí àyìnlá ni ó ní àròpin tènìyàn lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ṣe bá òlé èrè ọba o wọ́n lẹ́nìkan ti lọ bí ẹ̀ mẹ́fà o kò sí èyí tó kàn mí tèmi ni mo lọ <laughs> ẹyọ kan gbà mí lè jẹ mẹ́wàá lọ orin kọ̀ọ̀lì tẹ̀nu nígbà tí kọ̀ọ̀lì tẹ̀ àti barista jọ mọ́ kọrin mo píkì barista mo láìkè orin ọ̀bọ̀ orin tán kọ yìí mo mú mo lò mọ́ mo orin ń tiẹ̀ gbogbo orin ni ọmọ àfojú kéré wọ́n ṣe bánà ní London wọ́n gbé píkṣọ̀ Oríyọmí Hamzat sí what I never bargained for what I never expected. It's the least I could expect from my people. See how I was welcomed into London. See how I was welcomed into London. A local presenter, a typical Ibadan man, a man from Akinyele local government, from that village called Sagbara, the village of just five houses. Yeah, the village village of just five houses. Can you just imagine? Welcomed with trumpets, dancing, singing. Ah, tó bá yẹ pé mo fún wọn lówó ni. It shouldn't have been disappreciated. But I do not pay for this. Iṣẹ́ tó ń fọrùn lójú ayé èèyàn téèyàn ó máa bẹ lọ́hùn kó tó máa fọrùn lẹ́yìn ikú. Títí tí mo fi dé London láti Nàìjíríà mò ń fojú pamọ́ ni nítorí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nítorí àwọn tí jẹ́ pé tí wọ́n bá rí mi mi ò fẹ́ fún wọn ní wàhálà nítorí ìfẹ́ tí wọ́n ní sí mi. mo wà níbì kan wọ́n ń sọ̀rọ̀ mi láì mọ̀ pé wọ́n ti ẹ̀lẹ́ ẹ̀fà expect pé mo lè wà ń bẹ̀ láì jẹ́ pé mo mọ nǹkan kan ṣe nínú ayé láì jẹ́ pé mo dá ọgbọ́n kan gbọ́n láì jẹ́ pé mo ní ìmọ̀ kan tó special lẹ́yìn oore ọ̀fẹ́ Ọlọ́run oore ọ̀fẹ́ sá ní gbẹ́kẹ̀lé mi ẹ parí orin yẹn ẹ parí ẹ tí mo bá ti tọrẹ rẹ bá ti gbẹnu sí máìkì lọ́dọ̀ mi rí àbẹ̀bí rẹ ti gbẹnu sí máìkì lọ́dọ̀ mi rí ro ọkàn rẹ ni kó ó yá talk to your conscience o fẹ́ máa bínú mi nítorí ẹ̀ o ń wá ìṣubú mi nítorí ẹ̀ tó ti jẹ́ pé ìwọ kọ́ ló wá gbẹnu sí mike ìwọ náà ò gbẹnu sí mike o nítorí pé ọlọ́run ò sí lẹ́yìn alábòsí ẹni tó gbẹnu sí mike tó ń gbìjà yẹn lọ bí léèrè tí mo jẹ̀bi ẹ̀ ṣé mi ò ṣe dáadáa pẹ̀lú ẹ̀ tí mo fàbòsí sí ẹni kí ni wàá bínú sí nígbà tí mi ò ṣàbòsí sọ mọ̀ pé ẹni tó bá ń ṣàbòsí ẹni tí ó ṣàbòsí sí ó ń ṣàbòsí sí ọlọ́run ọlọ́run kì í sì nífẹ̀ẹ́ sírú èèyàn bẹ́ẹ̀ kí ló dé tó fẹ́ fa ìgú sílẹ̀ dé ọmọ tiẹ̀ bóyá èyí táwọn ìyá tiwa ṣe èyí táwọn bàbá tiwa ṣe làwa ń jẹ so wá fẹ́ jẹ aburú lára ọmọ rẹ ni òpònú kan tún gbé sórí afẹ́fẹ́ pé a journalist in Nigeria telling lies nkìnnìkan to gain kìnnìkan ó gbé sí post ẹ̀ tó fẹ́ ṣubú ni. À ah, má parẹ́. Ó gbà wípé gbogbo ènìyàn kọ́ léèyàn máa ń kọlù anyhow. Ó gbà wípé Ọlọ́run ń bẹ lára àwọn kan ju bó ṣe rò lọ ni. Ẹni tó ń tú ìdè onídè ó ń tú ìdè onídè tí ò mọ̀ rí ó wá ń sáré àti dè mọ́lẹ̀. Ah! Ó kéwèé o, ọ̀rọ̀ ò rárá o a ò ṣe làákàyè kankan ó mọ̀ pé ẹni tó bá ń du orí olórí ọlọ́run máa ń du orí ẹ̀ ẹni tó ń tú ìdè ẹni tí ò kán ọlọ́run kò ní í gbà kan dirú ẹni bẹ́ẹ̀ mọ́lẹ̀ kò tún nítorí owó kò tún nítorí ipò ó ń tún nítorí ìfẹ́ ọmọnìyàn tó ní a má ṣe bẹ́ẹ̀ o ò ní ṣubú o o ò ní parẹ́ o ọmọ rẹ ò ní kó sínú ìgbèkùn o ò ní ṣe wàhálà lásán o ọmọ rẹ ò ní lùgbàdì ayé o ọ̀pọ̀lọpọ̀ ń dààmú lónìí nítorí àṣìṣe àwọn òbí wọn ni ọ̀pọ̀lọpọ̀ ń fìtínà lónìí nítorí àṣìṣe àwọn òbí wọn ni èyí tó ń rọrùn fẹ́gbẹ́ rẹ̀ ò rọrùn fún nítorí àṣìṣe àwọn òbí wọn ni. wáyé kí ló tó fẹ́ jẹ conscience ẹ̀ kí ló tó ń fẹ́ ìbínú ọlọ́run tó o bá ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ o àwọn tó o bá dè mọ́lẹ̀ lọ tú wọn o àwọn tó o fẹnu dè mọ́lẹ̀ lọ tú wọn àwọn tó o fi pẹ́ẹ̀n dè mọ́lẹ̀ lọ tú wọn àwọn tó text lórí fóònù ẹ tó dè mọ́lẹ̀ lọ tú wọn o bí bẹ́ẹ̀ kọ́ ah ọlọ́run tó dá ń kọ́ ọlọ́run tí ò bímọ ṣùgbọ́n tó bí ẹ̀san nínú ọ̀rọ̀ yorùbá ẹ̀san kọ́ tí ọlọ́run bá dárí ẹ̀ṣẹ̀ jìyàn kò lóun ò ní fi ẹ̀san bí ah má kó bá ọ̀la rẹ o ó ti ń ga ò ní ṣubú o ò ní wálẹ̀ o ń bẹ́ẹ̀ torí ọlọ́run mo ń pàrọwà fún ẹ lénìí nínú ìbínú ẹni kan ó sọ jáde ó sọ jáde o nínú ìbínú àṣeyọrí àwọn kan nílẹ̀ lómi ọmọ ṣàṣeyọrí mọ́ sí nínú ọmọ rẹ̀ ọmọ ṣàṣeyọrí mọ́ sí ló ń dààmú sí nínú ayé kó dẹ̀ ó dẹ̀ ń dààmú ojoojúmọ́ ló ń dààmú kó dẹ̀ mọ̀ òun ṣe why me ah ó kàn ń ṣe why me ni ronú sẹ́yìn kó ohun tó ti ṣe sí ẹni tí ò tó ẹ rí ronú sẹ́yìn kó ohun tó ti ṣe sí ẹni tẹ́ ẹjọ́ jẹ́gbẹ́ ronú sẹ́yìn kó wo bó ṣe ń bínú sí àṣeyọrí àwọn kan ó dẹ̀ ń ṣe why me sódìgbà tó bá yìnbọn pààyàn kó tó pa ni ènìyàn ń dunnú inú ń bí ẹ ènìyàn ń gòkè inú ẹ ń bàjẹ́ tí wọ́n bá ti dàgbà kọjá àyè kan nínú ayé ṣe bọ́mọ tiẹ̀ ò tí ì débẹ̀ tó bá ń bínú ológo ó mọ iye ògo tí ń bẹ nú àwọn ọmọ rẹ ni má jẹ́ kán fògo pìtàn nílé yín èèyàn ò lè ṣera ẹ̀ báyìí ó lójú àwọn nǹkan kan tó oògùn gan ò lè ṣe olójú àwọn nǹkan kan tó yẹ pé àdúrà ó máa tọ́ lẹ́yìn ni kì í ṣàdúrà yẹn ló ṣe tó jẹ́ pé fúnra ọlọ́run ló ṣe ó dẹ̀ fẹ́ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ jọra rẹ lójú ó dẹ̀ ríra ìtàn níbi tó ṣe ó dẹ̀ ń gbógun ti ọlọ́run ta ló rẹ̀ ń ṣe ẹni tó rẹ̀ ò ní sọ pé òun rẹ̀ mọ́ o kódà kó jẹ́ ẹ̀rí ọkàn ẹ̀mí rẹ ló dọ̀tí ẹ̀mí yẹn gbọ́n sọ pé òun ọ̀rẹ́ mọ́ yóò lọ ṣe tó wù ẹni ẹ jọ torí ọlọ́run ẹ jẹ́ àmọ́ ń tà mọ́ ṣe ẹ jẹ́ àmọ́ ń tà mọ́ ṣe o àní ṣubú o àní ṣubú o ìlú òyìnbó ò sọ ní dolówó nàìjíríà ò sọ ní dolòṣì bẹ́ẹ̀ ni ìlú òyìnbó ò sọ ní dolówó nàìjíríà ò sọ ní dolòṣì some people are mentally poor they are mentally wretched and there is nothing you can do anybody that is mentally poor will die poor anybody that is mentally wretched will die wretched if you are mentally rich you will rich torí pé nǹkan kan ò ṣeé ṣe yẹn tó ní òní ṣeé ṣe láéláé fún èèyàn míì torí pé ó lera fún ẹ̀yẹn o ti ń o poor mentally torí pé inú ń bí ẹ sí ìdàgbàsókè ẹnìkan o ti ń poor mentally may God help you ẹ jọ ẹni tí ọ̀rọ̀ yìí bá dùn nínú tí mo sọ yìí ẹ foríjì mi ẹ má bínú mi ò bínú wá torí gbogbo bí mo ṣe ń rí bàtà yẹn lẹ́tà mo kàn ń rẹ́rìn ni ó kàn ń fọ́ọ̀nì sí mi ni mo wá ń bi ra mi pé ṣé kí n wá parọ́ fún wọn ni o nígbà tí n sanwó ṣé kí n wá sọ pé mo sanwó ni mo tún wá wo ohun tí mo kọ pé ah, mi ò generalize ẹ̀ tara mi mò ń sọ mo tún ohun tí mo kọ pé mi ò sọ pé health is free bí màá bá tiẹ̀ sọ mi tí mo ṣe dé ní rí nǹkan kan èyí tí mo rí tara mi nìkan mo sọ ó tún ṣe wá dọ̀ràn bóyá àgbékalẹ̀ mi ni mo sì yẹ̀ wò dáadáa kì í ṣàgbékalẹ̀ mi àgbọ́yé ni ò tó àyẹ̀gẹ́ ẹ̀tẹ̀ ẹ jẹ́ kágbọ́yé wa kún sí ṣùgbọ́n tó bá ṣàgbékalẹ̀ mi ni ọ̀rọ̀ ara mi ni mò ń sọ mi ò sọ tẹlòmíì torí ẹ̀ mo ṣe kọ ilé náà yorùbá torí àbáni lórí jẹ́ kì í bá ní ìgbéba ṣe dà mo ti wá kọ ilé yorùbá báyìí ẹ wá kà á ẹ̀yin tèmi ní united kingdom àti dublin ẹ máa pe àǹtí tóyìn gẹ́gẹ́ bí ìṣe wa ká mú ọjọ́ tá a máa ṣe inauguration wa ẹ wọ pé èmi ò rí lé filẹ̀ o mi ò rí lé filẹ̀ o bákan náà èyí ti us èyí náà máa múra lẹ̀ ṣe mọ̀ pé mi ò rí lé filẹ̀ bákan náà. US Canada yeah US Canada Emma murale mi orile file now uh, ó o mi ó o ó sì ṣubú lulẹ̀ o kú o hmm. wo ojú mi o wo ojú Oríyọmí lọ́jọ́ Monday ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2024 níléeṣẹ́ rédíò àgídìgbò ó wo ojú mi ó rẹ́rìn ó sì ṣubú lulẹ̀ ó kú. Hmm. mi ò rírú ẹ̀ rí o mi ò ṣalábàápàdé irú ẹ̀ níjọ́ tí mo ti ń rìn kódà mo lè máa gbọ́ ọ ó yàtọ̀ sílẹ̀ àníṣe àló wo ojú mi ojú wa ṣe mẹ́rin ó rẹ́rìn ó sì ṣubú lulẹ̀ ó kú pátápátá ó mà ṣe o ikú tí ọ̀pọ̀dẹ ó wà nínú apó ikú tí ó pa àgbẹ̀ ó ń bẹ lọ́rùn ebè ikú tí ó oníkálukú ó ti wà lọ́dọ̀ oníkálukú wa. ǹjẹ́ èrò tí ń roko èrò tí ń do? ẹ bá n-daro ẹni mi o èrò tí ń roko èrò tí ń do? ẹ bá n-daro èèyàn àtàtà tó ń lọ tí ò sí mọ́ ẹbí ẹni ta ni lọ́jọ́ monde yìí ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2024 ó ń lọ bí ọwọ́ aago mẹ́rin ọ̀sán aago mẹ́rin ọ̀hún tiẹ̀ ti kọ aago márùn ti kọjá aago márùn ti kọjá ṣé kò ní Ìgbòho Idris tó jẹ́ personal assistant mi àti èmi gan ajẹ́ mẹ́ta a wà nínú mọ́tò àwọn ọmọ mi ń bá mi sọ̀rọ̀ àwọn tọ́lọ̀ ń kó tì mí tọ́lọ̀ ń ṣe ní ìkejì mi mo sì ń ṣe kó onílò ń wa mọ́tò mo jókòó tì ń wájú. Idris jókòó sẹ́yìn mò ń jáde nínú àgídìgbò ní mùràdì pé mò ń bọ̀ ní London bí mo ṣe ń jáde àwọn èèyàn ń bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lágídìgbò wọ́n ń pè mí lọ́tún wọ́n ń pè mí lọ́sì mo sì ń dá wọn lóhùn pápápá torí pé mò ń wo aago mi pé international flight ni mò ń lọ cash kó má di pé olúwa ẹ pẹ́ kọjá àkókò mi ò dáhùn mọ́ mo ní kí ṣe kó o ní máa lọ ṣùgbọ́n ṣàdédé ni mo gbọ́ tí obìnrin kan sọ pé wọ́n ti yàn mí jẹ o wọ́n ti yàn mí jẹ lágídìgbò àwọn ọmọ yín wọ́n ti gbà bọ̀dẹ̀ wọ́n ti ṣe tí ò yẹ kí wọ́n ṣe wọ́n ti gbẹ́bí fáláre o aláàjì wọ́n ti gbẹ́bí fáláre wọ́n ti yàn ẹlẹ́dàá mi jẹ obìnrin náà fẹ́ máa sunkún ó ti ẹ̀ ń sunkún ni mo ní kí ṣe kó ní dúró mo sì rìvásì padà lọ́ba madam kí ló ṣẹlẹ̀ ó ṣàlàyé fún mi mo sọ̀kalẹ̀ nínú mọ́tò mo sì padà sí iléeṣẹ́ hmm. ibi tí mo dúró sí obìnrin náà sáré lọ sàlẹ̀ ó lọ mú bàbá kan wá bàbá náà kò tẹ̀ bẹ́ẹ̀ ni ògún ó dúró déédéé lóòótọ́ ni wọn kì í sọmọdé ṣùgbọ́n wọ́n ju dáadáa àpẹẹrẹ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́ rí bàbá yẹn ni pé kì í solo sí rí nígbà títí ń lọ ayé ẹ̀ bọ̀ ọlọ́run kẹ nígbà tó tún wá ń dàgbà bọ̀ yìí kò yé tún solo sí náà ọlọ́run kẹ bó ṣe ń bọ̀ bẹ́ẹ̀ ni obìnrin méjì àti ọmọkùnrin kan wọ́n jẹ́ mẹ́ta àwọn náà tẹ̀lé bàbá yẹn ọmọkùnrin yẹn mo lè pè ní ẹgbẹ́ mi tàbí kí n sọ pé ó wà ní early forty tàbí thirty something tó ti súnmọ́ forty ó dúró obìnrin kan náà wà ń bẹ̀ tó yẹ kó lè fi bí ọdún méjì àbọ̀dún kan ju ọmọkùnrin yẹn lọ wọ́n á rí màmá kan àwọn dàgbà díẹ̀ lọ́jọ́ orí wọn àtó bàbá yẹn ọjọ́ ń pé ìyàwó bàbá mi bẹ́ẹ̀ ni ìyàwó bàbá yẹn ni obìnrin tó wá bá mi yìí kéré díẹ̀ ń tiẹ̀ yóò ti máa lọ bíi forty five years ó ní bàbá tí òun sọ ni òun níyàwó bàbá yìí tóun wà lọ́dọ̀ rẹ̀ àwọn ìyàwó yòókù tí bàbá fẹ́ ò sí lọ́dọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ò sí lọ́dọ̀ rẹ̀ ó lòun wà pẹ̀lú bàbá tó ń tọ́jú bàbá bàbá fún òun nílé ilé tí bàbá fún òun àwọn ọmọ bàbá kọ̀ wọn ò sáìn wọ́n ti àwọn ọmọ bàbá lé òun wọ́n fẹ́ lé òun kúrò nílé tí bàbá fún òun wọ́n ti fìyà jẹ òun bàbá gbalé fún yín ni rárá o bàbá lọ kọ́lé bùn òun nílé ni bẹ́ẹ̀ lójú ń kan mi ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ yẹn mi ìfẹ́ kó bá ìbànújẹ́ kúrò lọ́dọ̀ mi torí pé kéèyàn sunkún dọ́dọ̀ mi kò sí tó burú bẹ̀ kó sunkún jáde ni ò dáa mo kọjú sí bàbá bàbá ẹ̀yin lẹ lógún yín ṣùgbọ́n kí ni àwọn ìyàwó yín yòókù ṣe fún yín àtàwọn ọmọ tí ọmọ ló tiẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ẹ dápẹ́ mọ́ bínú ọmọ bàbá yẹn ọkùnrin ló sọ̀rọ̀ ó ní bàbá ti tọ́jú àwọn wọ́n rà wọ́n lọ wọ́n rà wọ́n lọ school wọ́n wá ní káwọn náà struggle báwọn náà ṣe struggle bàbá ti fóbìnrin kan náà lérí tó lọ báyìí tó lọ wọ́n kàn máa wá gba àtàn bàbá wọn lọ ilé náà fẹ́ gba ilé bàbá kó lọ. bàbá ilé mélòó ni bàbá kọ́ ìyàwó mélòó ni bàbá ní wọ́n níyàwó bàbá pọ̀ ó lé márùn ó tiẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ọmọ bàbá ti dá o èyí tó wà lábújá kódà èyí tó wà lóyìnbó bàbá kí ló wá dé kí ni àwọn ìyàwó yòókù ṣe fún yín tẹ́ ẹ fi fẹ́ àtàwọn ọmọ wọn tẹ́ ẹ fi fẹ́ gbogbo ogún yín fún àwọn tẹ́ ẹ ń fẹ́ mi kó tó di pé ọlọ́jọ́ dé sóbìnrin ìbímọ fún yín wọ́n ní òbímọ fáwọn ṣùgbọ́n làwọn ń rí àwọn wà pẹ̀lú ẹ̀ ó ń tọ́jú àwọn bàbá àwọn eléyìí kọ́ bàbá náà ká síjà tó wà ń bẹ pé eléyìí ń tiẹ̀ mọ̀ pé ó bí wá pàdé mi àwọn eléyìí ọ̀dà àwọn eléyìí ti balẹ̀ jẹ́ hmm. bàbá ní àwọn ní tírélà tó pọ̀ ẹnìkan lọ forúkọ àwọn gba epo nílé epo ó gba epo ó gbépo jáde ó kó ẹrù jáde ní dépò wọ́n wá láwọn làwọn máa san owó yẹn mọ́tò àwọn wá ṣiṣẹ́ fún ó lé lọ́dún kan gbogbo mọ́tò àwọn wọn sanwó kankan fáwọn làwọn wá kó àwọn mọ́tò yẹn àwọn wá tà àwọn wá fi kọ́ àwọn ilé tó pọ̀ inú ẹ̀ náà ti fẹ́lẹ̀ yìí nìkan. wọ́n bá kọjú sọ́mọ bàbá ẹ má dààmú bàbá bàbá ló kọ́lé òun ló ní dúkìá rẹ̀ òun ló ní nǹkan rẹ̀ ó lè fẹ́ tó bá wò ṣùgbọ́n bàbá ẹ̀yin náà ẹ rò wò àwọn ọmọ yín tó kù náà ẹjọ́ jẹ́ ìyá yìí nìkan náà lẹ́fun mọ́ kó má jẹ́ pé ìyá yìí gbógun yín yóò tún lọ pásítọ̀ ṣé wọ́n ló ṣe kéèsì ni pásítọ̀ lòun ló ń ṣe kéèsì ó wà pẹ̀lú mi Fọláhàn Abímbọ́lá ó wá ṣàlàyé àwọn ní kí ìyá yìí má ti take possession lé yẹn kó sì máa tọ́jú bàbá lọ náà kó má jẹ́ pé bàbá bàbá kú nígbà tí wọ́n bá ti gba ogun tó yọ ọ́ gbà tán lórí ilé èlò náà lọ peter àkọ́kọ́ tí a lò lọ ti lọ. bàbá ń bá kọjú sí bàbá bàbá ẹ pẹ̀lẹ́ ọmọkùnrin yẹn bá ní àwọn làwọn ń tọ́jú wọn o àwọn ń rògùn wa bàbá ní bàbá wa rẹ́rìn pé bàbá nàka sí ìyàwó wọn pé eléyìí ò dáa wọn à ṣe dáadáa hmm. bàbá wa wò mí báyìí bàbá dẹ̀ bú sẹ́rìn wọ́n dẹ̀ mẹ́yìn lọ́lẹ̀ wọ́n hàn wọn mi ò jẹ́ délẹ̀ ẹ gbàgà fún mi agbága fún bàbá OR kìíní tí wọ́n wá kọ́ wa Kempfort ló wá láti US ó wá kọ́ wa lágídìgbò we tried it for that bàbá kò ju ìṣẹ́jú kò tó ìṣẹ́jú kan bàbá jọ̀wọ́lẹ̀ mo gbé apá wọn sókè ọwọ́ ti sáré ó ti sáré tutù bí ìgbà tó wà nù yìnyín ẹ máa rọ̀ṣì wọn lọ sí hospital ẹ̀yin ọmọ mi bàbá yìí ti jáde láyé ṣùgbọ́n àsọ fáwọn ẹbí wọn mi ò dẹ́kọ̀ọ́ wọ́n náà ti dé hospital o bàbá ti jáde láyé ìgbà tí bàbá kọ́kọ́ lọlẹ̀ tí mo gbé wọn tí mo gbé wọn sórí àga tá a rọ mi sí wọn lórí tá a ṣe tó yẹ ká tá a lè ṣe gbìyànjú díẹ̀ ẹkún obìnrin ìyàwó kékeré yìí ló pọ̀ jù ọláyé òun ti bàjẹ́ ààfin nìkan ọmọ rẹ̀ tó bíbò míì náà sáré wá ó ń gbéra sánlẹ̀ bàbá àti ẹ̀ ń kọ́ nígbà tí bàbá ìjẹ́ bàbá rẹ̀ ìbéèrè mi ni pé àwọn ọmọ bàbá náà bára jẹ́ o wọ́n ṣe dáadáa wọ́n sáré gbé mọ́tò wọn wá wọ́n gbé bàbá ìbéèrè mi ni pé sẹ́kùn bàbá lobìnrin kékeré yẹn ń sùn àbẹ́kúnlé tí ò ní rí tẹ̀ lọ́wọ́ mọ́ sẹ́kùn bàbá ní sùn àbẹ́kúnlé. Ah, bó láyè ṣe rí báyìí náà àwọn èèyàn ń kú ní Amẹ́ríkà àwọn èèyàn kú London àwọn èèyàn kú Paris àwọn èèyàn ń kú Nàìjíríà tọ́lọ́ ń bá ṣe tán hospital tó dáa jù ìní òní kó lówó kú sí kó lè mọ̀ pé owó rẹ̀ kọ́ ni ó sọnù kọ́ ni ó jò wọ́n gbáyé wọn ò rí gbé dé hospital yìí bó ṣe dáa tó yẹn wọn ò rí gbé débẹ̀ ó dà dókítà tó dáa consultant tó sure ni ó attend sí ṣùgbọ́n ni ọlọ́run mú kàn lẹ̀ yóò dojú ti dókítà yóò sì dojú tó owó olówó tó bá ṣetán tí ọmọ ẹrú ẹ̀ sọ́dọ̀. bàbá ti kú o ilé yẹn wà ń bẹ o àwọn ọmọ bàbá tí wọn ò gbà kóbìnrin yẹn ó lólé wọn wà ń bẹ o obìnrin tí bàbá lòun fún lé wọn wà ń bẹ o kí ni ẹ rò pé ó ṣẹlẹ̀ báyìí ìbéèrè àkọ́kọ́ ẹkún ilé lobìnrin yẹn ń sùn ni àbí ẹkún ikú bàbá tó bàbá kú nọ́mbà two ìjọ ṣeé ṣe kóbìnrin yẹn ó sì rí ilé yẹn gbà sá lẹ́yìn tí bàbá kú bá ṣe kú yìí. comment section ẹ dáhùn béèrè yẹn asán láyé òun lẹ̀ mọ́fò kò ní ìtumọ̀ kankan. àwọn kan ní bóyá bóbìnrin yẹn ò bá pè mí padà lọ́jọ́ yẹn tí bàbá yìí ò bá padà rántí kó rojọ́ kó rántí bóyá burú táwọn ìyàwó àkọ́kọ́ ti ṣe fún bóyá bàbá yẹn ò bá ti kú lọ́jọ́ yẹn wọn lóbìnrin yẹn ò bá fi mílẹ̀ kí n máa lọ wọn ní bóyá bàbá yẹn ò bá ti kú lọ́jọ́ yẹn because of his because of her guiltiness bó sáfẹ́ ìgbàlẹ̀ yẹn dandan ó láwọn ọmọ mi sá wọn ṣèjàmbá fóun pé èmi ò dẹ̀ lè gbọ́ yẹn kí n má padà etí báyà bá ò bá máa rojọ́ lọ́jọ́ yẹn padà bóyá bàbá ìbá ti kú ẹ já pàdé comment section Oríyọmí Hamzat lórúkọ mi o gbogbo ẹ̀yin tèmi ní Nàìjíríà ẹ̀yin tèmi ní Amẹ́ríkà ẹ̀yin tèmi ní Paris Germany Canada Dublin London throughout the world God bless you Ọlọ́run ní fi yín sílẹ̀ mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ Ọlọ́run àtúbọ̀ dúró tì yín ẹ̀yin tèmi London ẹni bó mo wà